ní ìdájọ́ ti ìdájọ́ èyí tó jẹ́ grandson ní àwọn àgbáyé ó ní àlejò àwọn ọmọ wa ní láti wá kì í afẹ́gbà yọ̀ǹda lọ́dọ̀ yín ó tó di pé ní abẹ́ àá ṣe tí a bá wá ẹgbẹ̀ wá láyè ká tiẹ̀ lọ́rùn síwájú agbé chief imam ìjàpọ̀wá àtẹ̀gbé chairman kan ìjàpọ̀wá tí kábíyèsí bá fàṣẹ sí i à ń pè wọ́n káwọn fún ní àdúrà sí i. chief imam. ọ̀nàmọ́ sábà yàtí. lọ́mọ́lọ́ lọ́mọ́lọ́ lọ́mọ́lọ́ kábíyèsí. lọ́mọ́lọ́. أعوذ بالله من الشيطان الرجيم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 ọlọ́run tó fi òní yá wa sí omi pa wa lé bàbá wọn ní ìdágbó tilẹ̀ ìdágbó tí wọ́n kó wa wá sí àyè ọlọ́run ní kí wọ́n kó wa kó ilé pẹ̀lú àlàáfíà àti ilé pẹ̀lú àlàáfíà àti báyìí bàbá wa náà pẹ̀lú àlàáfíà ìgbà tí a bá padà sílé ọlọ́run náà padà pẹ̀lú àlàáfíà àwọn tó ṣe wá ní kó dáwọ̀ àwọn ẹnìkan tó wá ní ẹkú ilé ẹni ẹ̀ta wá bá ní àyín ọlọ́run náà lẹ́ka àbí ó gbéra mọ́ ẹ̀yìn ọlọ́run bá fi lára fún yín. Ọlọ́run fi èyí náà lágbájá ìbàdàn fún ìlú ọ̀nà agbára rẹ̀ ẹ̀mí púpọ̀ àtàláfíà tẹ̀mí lu ààyè náà ló sábà jùmọ̀ ẹ̀fún yín Ọlọ́run kò ṣe lárúkọ ọba Ọlọ́run yẹ pẹ́ Ọlọ́run yẹ pẹ́ Ọlọ́run yẹ pẹ́ kẹ́ lu ààyè náà pẹ́pẹ́pẹ́ Ọlọ́run mẹ́ta ṣe bẹ́ẹ̀ Ọlọ́run mẹ́ta gbà bẹ́ẹ̀ Ọlọ́run bẹ́ẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ Ọlọ́run láfẹ́ Ọlọ́run àwọn ọ̀wọ́ta ìlà ọ̀gbẹ̀dẹ̀ àdé ìlú ìfẹ̀wò nígbà wo. Nàìjíríà ò ní dàrú gbogbo ibi tẹ́lẹ̀ kọ́ bá wá ti wá ìbò ní dàrú yàtọ̀ bisimilayi rahman rahim aláhùn ọ̀sẹ̀dá aláṣẹ́dá muhammadin sọlá tẹ̀sílẹ̀ dínà bíyàmí jẹun àwọn àlàáfàt wàtẹ̀kẹ́ bẹ̀rẹ̀ nàìjíríà rahman rahim wàtẹ̀kẹ́ bíyàmí jẹun sẹ́yẹ́t wàtẹ̀kẹ́ bíyàmí jẹun وتبارك بها أفضل الزكايات من جميع العصرات الآيات وبدل الممات يا رب يا الله يا رب يا الله يا رب يا الله يا مجيب الدعوات فلا حول ولا قوة إلا بالله الذي سبحان ربك إذا كما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. adúpẹ́ fún orí ọ̀fẹ́ tí a rí gbà ní ìrọ̀lẹ́ yìí láti wà níwájú bàbá wa ọní òfìfẹ́ bàbá wa kábíyèsí tàbí tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ bàbá wa ògúnwùsì ẹ ti ní ìtàn gẹ́gẹ́ bí orúkọ yín ìtàn yìí ò ní tán bàbá ní orúkọ Jésù bàbá ní orúkọ Jésù ọlọ́run agbẹ́yìn ga fún orí ọ̀fẹ́ tí ẹ fún wa ní ìrọ̀lẹ́ yìí adúpẹ́ fún bàbá wa ọní òfìfẹ́ tí ẹ jẹ́ ká bá láyọ̀ àti àlàáfíà adúpẹ́ fún ìrìnàjò wa láti rí ìdágbó adúpẹ́ fún bàbá wa Oníjàgbó fún ọlá àti ògo inú ayé àwọn bàbá wa a sọ pé ẹ ṣé ọlọ́run gba ọpẹ́ wa a fi ètò yìí lé yín lọ́wọ́ pẹ̀lú ẹ̀ darapọ̀ mọ́ wa a fi bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ lé yín lọ́wọ́ ipò tí ẹ ti fi wọ́n sí yìí sátánì má jẹ́ kó ní wọn jábọ́ gbogbo agbára tí ọ̀tá lè máa lòlòdì sí wọn lónìí ọlọ́run ẹ̀ sọ́dà ìgbà tí ìlú yìí ti ń tẹ̀síwájú lè fẹ́ ti ń tẹ̀síwájú àti agbègbè rẹ̀ lórúkọ Jésù lónìí wà tẹ̀síwájú ọlá àti ògo tí ọlọ́run fi fún yín lórúkọ Jésù yóò máa pọ̀ sí i ọlọ́run àdúpẹ̀pẹ̀ ti gbọ́ àdúrà wa ìlọ́padà wá sí ilé ọlọ́run bá wa lọ bàbá wa kábíyèsí oníjàgbé tí wọ́n wá kí bàbá wa níbí ọlá àwọn ẹgbẹ́ kó máa pọ̀ sí i ọlọ́run àdúpẹ̀pẹ̀ ti gbọ́ àdúrà wa ní orúkọ Jésù Kristi olúwa wa kábíyèsí o. kábíyèsí o adúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ọlọ́run nípa ìdókòwò yín jẹ́ gbogbo nàìjíríà lè gbà nígbà ọmọ yín lọ́wọ́ ilé ìtẹ́ ṣe pẹ̀lú ọmọ yín ó sì dé bẹ́ẹ̀ tẹ́ fẹsẹ̀ lórí ilẹ̀ ìyẹn tí gbogbo òun lè fẹ́ òun tẹ̀ fẹ́ náà ló wù ọlọ́run adúpẹ́ fún yín ohun tó mú wa wá sí bí ní èmi ìṣàjèjì fún yín ọmọ yín tó gun orí ìtẹ́ tí gómìnà gbé ọ̀pá fún ni wọ́n mú wá síwájú yín gẹ́gẹ́ bá ti máa ń sọ̀rọ̀ lóòrèkóòrè fún àwọn bàbá wa tí wọ́n ń sojú yín nígbà tí gómìnà gbé ọ̀pá fún wọn àwọn èèyàn mẹ́wàá ni wọ́n wá láti wá sojú àmọ́ lórí kábíyèsí ẹni ẹ gangan náà la mú wáyé tó wá di pé àmàlọ ẹgbẹ́ aláyè ká fi àwọn díẹ̀ náà tó bá wọn wá one oh five ni àwọn tá a wá láti jàgbó ọ̀pọ̀lọpọ̀ òní yín bá a ṣe rí yín orí tẹlifíṣàn láti rí yín ó wá di mímọ̀ fún gbogbo wọn lónìí àwọn tó fẹ́ wá pọ̀ ju àwa tá a wá yìí lọ ṣùgbọ́n ìbá àwọn tó wà àǹfààní ọlọ́run ní láti rí yín pẹ̀lú ìyọ̀ǹda yín ọlọ́run wo ìjòkó yín yóò ṣàánú gbogbo wa ọlọ́run ṣàánú gbogbo wa ẹni tí màá kọ́kọ́ fi hàn ní sáà náà ni ọmọ yín tí wọ́n gbé ọ̀pá fún ó wá láti wá gba àdúrà yín wọn bàbá mi o ọ̀pá tán gbé fún mi ni o ọ̀pá onípò kejì ni onípò kẹta ló wá ń jọ sí onípò kejì náà ti tún wá báyìí pẹ̀lú ìfọwọ́sí yín mo mọ̀ pé gbogbo tọ́lọ̀ fún yín lágbára láti gbé ìlú ìyàgóga láti di onípò kínní àwọn tẹ́lẹ̀ bá sọ wà ọlọ́run á fún yín ṣe. màá fi àkókò yìí pé ẹni tó jẹ́ kábíyèsí wa ń sìn aláàjì ọba sàràfàdì adéníyí parí lórí aládé òkè kiri ìlú alọ́lọ́ lọ́kí ọ lórí lọ́kí ọ onígbàgbó lọ́kí ọ lọ́kí ọ lọ́kí ọ ṣẹ ẹṣin sàn lọ́kí ọ lọ́kí ọ. bàbá lọ́kí ọ lọ́kí ọ. àwọn tí màá fi hàn yín ó jẹ jẹ kó ní ó dúpẹ́ fún yín létà béèyàn bá ṣe dáadáa sàn ká ló ṣe dáadáa ọba tí ó jẹ tó rí bẹ́ẹ̀ lẹ́nu àpọ̀ lọ́pàá àdúrà ní ìbá ti rí bẹ́ẹ̀ láì sí àwọn owó tó jókòó tó ń gbé gbìmọ̀ kalẹ̀ àwọn tí màá fi hàn yín sí àwọn ṣe ribiribi méje nílùú Kwara lèmi pàápàá jùlọ ní Kwara south tàbí north sea ipò ọba márùn ló wà lẹ kó tó di pé bàbá kábíyèsí ti wá kó gbèsè mo fẹ́ fi da ẹni wípé pẹ̀lú àdúrà yín ọlọ́dún mẹ́ẹ̀ẹ́dógún wà pẹ̀tọ́ sí wà tọ́tù ọlọ́dún márùn-ún wà bẹ́ẹ̀ tán wà court ọlọ́dún mẹ́ta wà bẹ́ẹ̀ tán wà court ọlọ́dún méjì wà tán wà court kódà olóṣù mẹ́ta wà bẹ́ẹ̀ tó wà court ṣùgbọ́n báwọn ṣe ṣe tiwọn kó ṣe máa yanjú ẹ̀ kò sí kọ́nu kọ́ ọ lára àwọn táàbù ipò náà tí ò bọ́ sí wọn lọ́wọ́ láti fi ẹ̀mí ìmoore pé ó ṣe wọn náà ló ń wọn afọbajẹ kẹ́míkàs níjàgbó alájì bámidélé mọdàsír ajíbóyè iléfẹ́mi lóyè òní alága àwọn balógun ọ̀fìjágún sàràfàtì òyìnwọlé ipò àwọn méjì tí wọn ò wá gbogbo tá a ṣe kò sẹ́ni tó takò bàtà dé ọ̀dọ̀ ẹ̀mẹ́ ọ̀fìlọ́rin gbogbo ṣùgbà fún wọn tí bẹ́ẹ̀ máa ń ṣe báyìí ẹ̀ fún àwa tàbí alága yín ní wàhálà ṣe nípa bẹ́ẹ̀ rẹ̀ sí ilé ẹjọ́ ó ṣe kí ìlú wa ó ní ìyẹn nígbà tí bàbá wa ògún sì wà lórí ìtẹ́ kò sẹ́ni tó lọ kọ́ọ̀tà àbọ̀ àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àwọn olóyè tí wọ́n wá bí àwọn honorary chiefs wọ́n yanra wọn wá ní wọ́n lé ní forty wọ́n ní kí díẹ̀ nínú wọn kán tẹ̀lé wa ẹni tó jẹ́ alága àwọn honorary chiefs chief Adisa àtẹ̀yìntẹ́ ẹgbẹ́ honorary chiefs ẹ wá kí bàbá kíákíákíákíákíá all honorary chiefs ẹ wá kí bàbá. kábíyèsí láti jẹ́kẹ́ mọ̀ pé àjọ àtẹ̀ṣe fún wa níjàgbó ó ń gbà àwọn baálé baálé baálé baálé wọ́n lé ní fifty wọ́n yanra wọn pé wọ́n gbọ́dọ̀ tẹ̀lé kábíyèsí wá sí orísun wa ẹ̀tẹ́jẹ́ balẹ̀ dìde kẹ́kí kábíyèsí ẹ̀jọ́ ẹ̀tẹ́jẹ́ balẹ̀ dìde dìde dìde dìde wá kí kábíyèsí. kábíyèsí wákè kábíyèsí wákè kábíyèsí wákè. ẹni tó jẹ ẹni tó jẹ National President Jago Descendants Union bá a ṣe ń cover event ó ń wò ní Amẹ́ríkà gbogbo àwọn ọmọ wa táwọn diaspora wọ́n ń wo ohun tá à ń ṣe lọ́wọ́ báyìí but ẹni tó délédé national president àtẹni tó jẹ́ akọ̀wé national secretary Ìjágbó Descendant Union àwọn láti wá sójú Ìjágbó Descendant Union ẹ jáde wá kí kábíyèsí kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. bàbá àtẹ́gbà ní àkókò gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ àjágbó tẹ wá ìdílé níbi tẹ wà ẹ bá wa náà rà kábíyèsí o. kábíyèsí o. gbogbo ni lọ sí ọ̀dọ̀ bàbá wa ní ìdájọ́ ti ìyàgò. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ bàbá wa. Gbogbo wa la mọ̀ pé ní kì í ṣe tiwa nìkan ni wọ́n ti gbogbo ayé ni. Gbogbo wa lárí pé ní bí àkókò náà ṣe há tó tí bàbá wa fẹ́ gba national president wa láàyè láti wá kí àwọn orí adé ọrùn lẹ̀kẹ̀ àtàwọn gómìnà tó wà ní south west bàbá sì tún create ààyè láti gbé kárí wọn gbogbo tẹ́ ẹ máa béèrè lọ́dọ̀ lọ́nsà ọlọ́run àgbàlagbà fún adúpẹ́ púpọ̀ màá fi àkókò ìlọsọ́dọ̀ oníjàgbọ́ ọ̀fìjàgbọ́ tí wọ́n wá sọ̀rọ̀ ìfúnbẹ̀ wọn ohun tó ń gbé wá gangan gan bẹ́ẹ̀ ṣe ṣàdúrà sí ọ̀pá àjọpẹ̀ ní ọ̀fẹ́ ẹ̀kọ́ ṣàdúrà sílẹ̀ ìgbésẹ̀ wọn tó wà ní ìbámu pẹ̀lú ìtẹ̀yìn àti nílànà ìfún kábíyèsí. Kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. Ọlọ́run jẹ́ pẹpẹ fún wa. Ẹ̀mí yóò gùn. wa kò jẹ bẹ́ẹ̀. Ọlọ́run ní ṣe tèmi ní àṣìlò. Ẹ á mọ̀ rí bíbá. tó dé ní ìdàgbò láti lọ ní gbogbo èrò ti tú jáde tí wọ́n wá wẹ́kọ̀ọ́ experience ti mi rírí ọ̀dọ́ yẹn ni mo rí torí pé mo rí pé gbogbo ìlú àtọkùnrin àtobìnrin àtọmọdé ni wọ́n jáde wá láti wá wẹ́kọ̀ọ́ látọjọ́ náà títí dòní àwọn yẹn sì ń bọ̀ láti wá rí pé wọn bá mi yọ sòkìdí èyí ọ̀rọ̀ mi ó tọ́pẹ́ ni mo fi ní pé kí àwọn èèyàn mi nílùú ìjàkú àti àwọn tó jẹ́ ọmọ ọba àtàwọn olóyè àtàwọn baálẹ̀baálẹ̀ tó wà ní ọ̀dà ìjàkú káwọn náà bá mi wá sí orísun yìí káwọn náà wá bá mi fi ọpẹ́ ìwọ̀n orí ràn ẹ̀yin tẹ́ jẹ́ bàbá fún mi pé àdúrà yìí kò ká a sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé àdúrà yìí tó ń gbà tó mú ìlú ìdàgbò tó gbà tó sẹ tó jẹ́ pé n tí ẹ ń fẹ́ náà ni Ọlọ́run fẹ́ pẹ̀lú wa kò sí nǹkan míì kò sọ̀rọ̀ tí mo lè sọ bàbá lẹ́yìn ẹ mọ̀ bí inú mi sì rí ẹ sì mọ̀ bí inú mi ṣe ń dùn báyìí mú ọpẹ́ náà wá ní bàbá bàbá mo dúpẹ́ o bàbá mo máa dóbi ọlọ́run dẹ̀ pẹ́ fún wa èmi yóò kó o ẹ̀dí rẹ wà o ẹ̀kọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ mi dúpẹ́. káàbíyèsí o. bàbá yìí tá à ń lọ òjìnà ibi tá a yà ni ó ṣe díẹ̀ ọ̀pá náà ni wọ́n gbé wá sọ́dọ̀ bàbá wa bàbá bàbá wa kí wọ́n bá wa ṣàdúrà sí i ọmọ yín ta mú wá tó dìbò ọba mú ní ìdàgbò ìgbésẹ̀ yín yóò máa wò ó ọlọ́run má jẹ́ kó ní òsì ṣe kékeré tẹ́ bá ti ṣàdúrà fún mẹ́wàá bá wa sọ̀rọ̀ mo fi àkókò ibẹ̀ kábíyèsí ẹgbẹ́ ọ̀pá náà ẹ̀kí lọ sọ́dọ̀ bàbá. bó ṣe dé orí ìtẹ́ mẹ́ta ni o ọ̀tọ̀ ni kí o jọba jíjẹ ọba ọ̀tọ̀ ni kí o jẹ ògbó lórí ìtẹ́ ọ̀tọ̀ tún ni kí ẹni tí ó jẹ ọba ó tún pẹ́ láyé. torí kò sí ẹ̀dá náà tàbí nípa ìdàpọ̀ ọkùnrin àti obìnrin tàbí tí wọ́n fi ọbẹ̀ abẹ gbé ọmọ jáde nínú ìyá ẹ̀ tó lè bojú oòrùn ẹranko kẹranko kankan ò lè bojú oòrùn ẹni tó bá bojú oòrùn ojú ẹ̀ máa ń fọ́ ni ẹnikẹ́ni tó bá bojú oòrùn lórí tẹ̀ tí ò fẹ́ kẹ́ ẹni tí ń ṣe tí o fẹ́ kẹ́ tún ìdágbó ṣe tí o fẹ́ kí ìdàgbàsókè dé ní ìdàgbó ẹ̀tọ́ ẹ̀yin ni aláṣẹ ìdàgbó kìbí kó máa padà sórí ilé ah. kìbí kó máa padà sórí ilé kò ilé yìí tẹ wá báyìí o ilé yìí ò ní lè yín ọ̀nà yìí tẹ rìn tẹ fi dórí ìtẹ́ òdua torí ilé náà lẹ́wà o ọ̀nà yìí ò ní náà ẹ máa lọ rí ẹ máa bọ̀ rí ẹ kọ́ kíkù lọ́nà nǹkan ẹ̀kọ́ bala ìdágìrì ò dáradà gbogbo ìdágìrì ayé ò ní dára. Gbogbo àdáwọ́ lé àmàyọ̀rọ̀ ṣe é. Gbogbo tẹ fojú sí láyé ọ̀nà àgbàbẹ̀ ọ̀. Ẹ̀mí ṣiṣẹ́, ẹ̀mí ṣiṣẹ́, ẹ̀mí ṣìwé, ẹ̀mí ṣìfọ̀, ẹ̀mí ṣìlẹ̀tẹ̀. Kọ̀ọ̀kan báyìí kọ́ wọn lóru. náà ló wà lágbára ọlọ́run olódùmarè àti ìsìlẹ́nà ilẹ̀ káàárọ̀ òjìlé èmi gẹ́gẹ́ bí àrólé oòdùà mo máa ń gba àṣẹ lórí ìtẹ́ oòdùà tó máa ń jókòó lé lórí àpèrè ẹ̀ orí ọ̀fẹ́ mo àánú mo ìbùkún mo tí mo wà lórí àpèrè oòdùà ibi tí gbogbo wa ti lọ bí mo ṣe ń gba àdúrà fún yín báyìí àdúrà náà ló ń jẹ́ oòdùà gbogbo èròǹgbà ọkàn yín ti rere ọlọ́run olódùmarè àwọn ẹ̀ ẹ̀ nígbà wọn kó ẹ kábàámọ̀ láàárọ̀ ẹ kábàámọ̀ lọ́sàn-án ẹ kábàámọ̀ lálẹ́ ẹ ọ̀nà yẹn àti wọ́n máa la ọ̀ ẹ máa fi máa ń ṣorí ìtẹ́ torí owó la fi ṣe ní ayé ẹ ìwà rere la fi ṣe òde ọ̀run Olódùmarè á tó ogún ẹ̀ fún yín ẹ ní táwọn náà ẹ ní tọrọ jẹ ẹ ní dìdàkudà lórí ẹ ara yẹn á máa lé ní o okun á jẹ tiyín láti lè sin ìlú láti lè gbé ìjàngbódé ibi tí ó yẹ kí ìjàngbódé láti tí ó tọ́ àti tí ó yẹ fún ọmọdé ìlú ìjàngbó pátápátá ọlọ́run ló máa yà dúró tì í ọ̀nà yà máa là ní o ìbá máa fẹ́ tì í ẹ̀yìn náà máa fẹ́ tì ní o ìfẹ́ yín ìfẹ́ ọkàn yín lágbára ọlọ́run Olódùmarè àti ẹ̀sìn lálẹ́ ilẹ̀ káàró òjìrì pátápátá ìfẹ́ yín ìfẹ́ yín kò ní ṣí kúrò lára ìdágbòrò ìfẹ́ gbogbo olú ìdágbòrò kò ní ṣí kúrò lára yín ìlọsíwájú ìdágbòrò lẹ máa máa rò látàárọ̀ títí lọ́sàn títí dalẹ́ bí ìdágbòrò ṣe máa nílọsíwájú lẹ ó máa rò olódùmarè àfún ṣe olódùmarè àfún ṣe àtúnláyé àfún ṣe ẹ ní taṣọ àgbàmọ́lẹ̀ ẹ bá taṣọ àgbàmọ́lẹ̀ àgbà dáríjì ní ọ̀la fún yín o ọ̀nà ńlá fún yín o ọ̀nà ńlá fún yín o ọ̀nà ńlá fún yín o ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ ló máa jẹ́ ti yín tútù lárọ dẹ tútù lárọ bàbà tútù lárọ jẹ ìlónú ẹni ò gbẹrí o ẹ̀rọ ló máa jẹ́ ti yín ẹ̀rọ náà ló lógó ẹ̀rọ náà ló látọ̀ ẹ̀rọ tó lógó ẹ̀rọ tó látọ̀ tó látọ̀ náà ló máa jẹ́ kẹ́ pẹ́lú ẹ̀rọ ìṣiṣẹ́ o ẹ ó mọ̀ ọ́ ṣe o ẹ ò ní ṣí sọ o ẹ ó mọ̀ ọ́ sọ o ẹ ní ṣílẹ̀ tẹ o ẹ ní tẹ̀lẹ̀ gbígbóná o tẹ̀pẹ́tẹ̀pẹ́ làkùtọ̀ tẹ̀lẹ̀ ẹ máa tẹ̀ o ọ̀nà yẹn á máa la o alẹ́ ní kábàámọ̀ o kò sí ìrèkan rèjò tá a mú lórí ìtẹ́ kò sí àdúrà kẹ́kọ̀ọ́ ká gbà lórí ìtẹ́ tí o ṣe rí fi orí àtẹ̀yìn tí mo jókòó lè ṣe àdúrà fún yín òun náà ló ń jẹ́ àdúrà ẹ̀mí tẹ̀lẹ́gbẹ́ ẹ̀mí tẹ̀lọ́gbà orí ìdágbó wọn ní kan wí ẹ̀mọ̀ mọ̀ ṣe o ẹ̀mọ̀ mọ̀ ṣe o ẹ̀mọ̀ mọ̀ ṣe o ara òní ní ẹ̀mí rí nira lórí ìran ọ̀gẹ̀dẹ̀ òṣùkú àti ilẹ̀ ẹ̀mí rí nira o ẹ̀ṣẹ̀ wábílẹ̀ ní gbogbo ìwé ayé ti wí ẹ̀bà wọn gbà á gbogbo olùjagbó pátápátá ló wà bí ẹ Òṣòlù akọ́tì yín ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún akọ́tì yín olókùlù akọ́tì yín àwọn tó jẹ́ onígbàgbọ́ akọ́tì yín àwọn tó jẹ́ mùsùlùmí akọ́tì yín àwọn oníṣẹ̀ṣe akọ́tì yín ìlú òní kọ́ òun o oyin tẹ́ máa fi ṣèlú Olódùmarè àfún yín o Olódùmarè àfún yín ọgbọ́n àti òun láti ọ̀pọ̀ wá láti ọ̀dọ̀ àwọn aláṣẹ kù àwọn aláṣẹ kù pẹ́pẹ́ ní okùn sẹ́ni tí ó máa ń ṣe ilé ayé jìnnà oníkálukú á ṣe ni o bẹ̀bẹ̀ ò o bẹ̀bẹ̀ tí ti bẹ̀rẹ̀ báyìí o bẹ̀bẹ̀ yìí tó wá bẹ̀rẹ̀ báyìí bẹ̀bẹ̀ náà lágbá ọlọ́run olódùmarè gbogbo olùdàgbò wọn máa rántí ẹ̀ṣẹ̀. àwọn ọ̀dáyé yìí báyìí ẹ ṣe bẹ̀bẹ̀ bẹ̀bẹ̀ ó máa kàn ọmọdé lára nípa ìlọsíwájú akọ àgbà lára akọ ọkùnrin lára akọ ọkùnrin lára akọ ọkùnrin lára gbogbo tí mo wí ara lọ mọ ó sì rí àti ṣe bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ gbogbo olùkà kó tó ti rí bẹ́ẹ̀ bí ṣe bẹ́ẹ̀ bí ẹ bá mi ló ti ṣe ṣe ẹ ṣe ṣe fún yín o tó o balẹ̀ o dàṣẹ o dàṣẹ. Káàárọ̀ ìfún wọn. gbà torí orí àpèjọ ẹwà gbogbo tẹ bá sọ Ọlọ́run ti rọ dáhùn kábíyèsí Ọlọ́run onífi òkun èyí mọ́lẹ̀ àṣẹ tẹ ń gbé bọ̀ fún wa ní ọ̀dẹ̀ twenty nine oṣù yìí gómìnà ti gba invitation card bàbá wa emir wọn làwọn máa fẹ́ bá wọn sọ̀rọ̀ wọn ti gba káàdì náà sọwọ́. wọ́n ṣe ìṣẹ́jú díẹ̀ a mọ̀ pé ẹbí sì kan kẹ wá kẹ́dé bàbá wa dádé kẹ kúrò káyé mọ̀ àkọ́rùn mọ̀ bẹ́ẹ̀ ṣe ṣe fún bàbá tó gbéṣẹ̀ gbogbo tí ìjàgbọ́n fẹ́ ni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. alága afọbajẹ ó fẹ́ dúpẹ́ ní orúkọ gbogbo ìlú ìjàgbó alájà ọ̀gá sí. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. kábíyèsí àti pẹ́ adúpẹ́ dúpẹ́ dúpẹ́ ọpẹ́ wa ó pín sí oríṣiríṣi lọ́nà àkọ́kọ́ nínú rẹ̀ ní ti eléyìí tí a wá fún ti kábíyèsí wa tí ẹ ṣe àtìlẹ́yìn fún ọ tí a sì mọ̀ pé ẹ ó tún máa túbọ̀ ṣe àtìlẹ́yìn fún ọ ọpẹ́ wa tún. Lock it up. Lock it up. Lock it up. Lock it up. Wákẹ́ wá tó wà lórí wípé ọ̀pọ̀lọpọ̀ nù wa ni ò ní àǹfààní àti rí yín àwa kan ti rí yín lókèèrè ní ẹ̀mẹ́ta àmọ́ ìlú ìdáwó ló wà mí inú wa dùn púpọ̀ láti wà nínú yàrá kan náà pẹ̀lú yín láti gbọ́ ohùn yín láti gbọ́ ohùn ìwúrí àti ìwúre tí ẹ ṣe fún bàbá wa inú wa dùn púpọ̀ púpọ̀ àmọ́ lóore ọpẹ́ wa tún wà níbi wípé ọ̀pọ̀lọpọ̀ inú wa la ti rìn káàkiri ilé ayé a ní àǹfààní àti rí àwọn èèmọ̀ oríṣiríṣi tá a rí níbà kò sí ẹnìkan tó lè lóun ti káàkiri káàkiri òun wá rí ìrírí tí a rí lọ́dọ̀ yín kábíyèsí ẹ̀yin náà tá ṣe ń wò yìí àdúgbò bàbá gbogbo àdúrà tẹ̀ ẹ ṣe ọlọ́ba àbúrò ní àṣẹ. Ilé Ifẹ̀ ò ní pàdé ńlá. Ẹ pẹ́ lórí rẹ̀ bàbá. Ọkàn yóò balẹ̀. Kò sí déyàn ní bèrè. Ẹ ti bèrè lọ́dọ̀ Ọlọ́run tí ó sì fún yín. Àwa gbàdúrà wípé gbogbo ohun tó bá wà lọ́kàn yín tẹ ẹ fẹ́ ọlọ́run á ṣe. ìlú ó máa rojú ìlú ó máa ráyè ikú ó máa kébi ọmọ ènìyàn máa sọ̀rọ̀ adúpẹ́ o àmọ́ lóore gbogbo bẹ́ ẹ ṣe pátápátá tó ń túṣe fún yín bàbá wa ò ní jìnnà sí ọmọ yín náà ní kátó débí agbẹ́dọ̀ bàbá ọba kódà tó jẹ́ láti bẹ̀rẹ̀ láti padà ó ti tó torí wọ́n ṣe àdúrà púpọ̀ púpọ̀ àwọn mọ̀ pé ibi láti káàpù gbogbo àdúrà yẹn ni adúpẹ́ fún adúpẹ́ fúnra wa gbogbo wa dá wa láti lóòjàgbó a kú oríire o ṣe bàbá o ní máa tún iṣẹ́ o ẹ ṣe o. káàbíyèsí o. ọ̀rọ̀ kátó ọ̀sán ọmọ màmí bàbá bá wá ń jọ sí ibẹ̀ ni ọtí lílọ ti hà sórí kí sì ni ìpa máa ké bí eku ẹ̀yà máa ké bí ẹyẹ èyàn máa sọ̀rọ̀ bí èèyàn bàbá ara ọmọ bá kọ́ lára yìí nìyẹn àdúgbò púpọ̀ lẹ́gbàá láti ṣèyẹn tán bàbá ò fún aláǹfààní wọ́n bá ọmọ ìjàgbọ́n yẹn fọ́tò àwa yòókù náà à ń sùn nígbà tí wọ́n bá yàtọ̀ à ń sódà tá a bá délé síbẹ̀ ilé dọ́dọ̀ ọ̀rìn àdébẹ̀ fọ́tò yìí ẹ ṣe sà. ẹ jọ ká tó ya ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n ní sínú ilé wẹ́gbọ̀n lé ni ṣe fẹ́ kí inú ilé wọn dẹ̀ wá. bàbá afẹ́fẹ́ ah, gbò. káà ó yẹ ah! sọ́ọ́. ṣe o dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ púpọ̀ ìbẹ̀ dúpẹ́ lọ́wọ́ chief ti ìjẹ́bú àti olórí card dúpẹ́ lọ́wọ́ yín ṣí gan ni o o àdúrà gbogbo wa gbà ẹ̀mí náà mo lè jágbó o ìjàgbó náà mo lè. tẹ bá padìyẹ lásán níjàgbó ẹ̀yẹ ṣáṣọ pé kí ọ̀ ní máa bọ̀. lọ́dọ̀ ṣì lọ́dọ̀ ìjàgbó àná tí ọlọ́run ló ọ̀ra ẹ̀mí wọn púpọ̀ púpọ̀ mo fọlá aláṣepọ̀ àná tọrọ fún yín èyí náà pẹ́ lórí òkú ọ̀sán ní bàbá dá ṣáké ṣáké. jágbó ó ti di ohun ìgbàgbé. Inú mi dùn pé ilé ilé wa ó ẹ̀jẹ̀ yín ní Ifẹ̀, ẹ̀jẹ̀ yín ní ilé Ọ̀jájá, ẹ̀jẹ̀ yín pátápátá torí kan náà ni wá. Inú mi dùn tí ẹ wá ní báyìí ilé yìí ò dẹ̀ yín lágbára kí gbogbo yín ṣíjú dè yín látàárọ̀ olùkọ́ ṣe púpọ̀ àná náà la mo sọ fún ọmọ lásìkò mi ogun sí pé ah lè wálé ìwé torí ọ̀nà mi pọ̀ púpọ̀ torí pé ọlọ́run ló máa kó bá wa dúró ti ààrẹ orílẹ̀-èdè wa. ó lè ti kàn wá ṣùgbọ́n ó kàn wá fún rere náà. ní a ṣàmàlì ṣe lè gbà ẹ̀ àwọn ní àwọn ah, tó bá máa dé níwálé ní àmàṣe pápá àbáyọ bí jẹ́ mọ̀ pé ẹ máa pọ́n mi lékún báyìí èmi náà bá ti fi lékún tí fọ̀rọ̀ àyà mi gbà ọwọ́ mi gbà ẹsẹ̀ mi gbà àyà mi gbà gbà ẹ̀rí kí ni ẹ ó gùn lọ ní òkú pásítọ̀ mi ògùn sì ni màá bá wí wọ́n ní àwọn máa wá ní o wọ́n wá wọ́n máa fẹ́ padà lọ́jọ́ yẹn ó dẹ̀ wá ń wá kú láti wọ́n máa dé wọ́n máa dé wọ́n máa dé àtọ́ wọn lè dí báyìí wọ́n lè ti ṣú báyìí ó pọ̀ lọ́wọ́ wọn já báyìí bá ti mú ní gbogbo ìjà gbogbo ní kí la máa ṣe báyìí o kí la máa ṣe báyìí o nígbà délé pé lójú ọlágbàtẹ́ wá kí wa báyìí ṣáà wá ní jẹun lọ ní à ó dùn mí púpọ̀ ṣùgbọ́n eh, ẹja fìpàdé síjọ mi èyí kan tá a ṣe jọ máa ṣe fúnra wa ó pọ̀ rẹpẹtẹ. ó tọrọ àforíjì olórí náà ti bá mi gba àforíjì yẹn wọlé. fún wípé wọn bá lásán ló fà á o ṣùgbọ́n o fẹ́ san owó tara. torí pé mi ìfilé kan tí fọ̀nà lóka tó bá wá di ọjọ́ ìgbàlè gangan màá wá sun màálù mẹ́ta tó yọ kí. mo wá so wọ́n lẹ̀ níta gbogbo gbogbo olú ló máa jẹ yẹn o. 对。